alaikum salatullahi barakatu ní ìdáhùn ṣókí sí ìbéèrè tí ọmọ yàrá béèrè gbàgbé tá a bá rí ọkùnrin kan tí ó fẹ́ kọ ìyàwó ẹ̀ òun ló wá sọ gbólóhùn kíkọ obìnrin lẹ̀ mẹ́ta ó wí lẹ́ẹ̀kan náà níjókòó kan so wọ́n ní sá máa kọ̀ǹsídà rẹ̀ sí pé ẹ̀ẹ̀kan òun ní gbólóhùn mẹ́ta tó sọ yẹn ni àbá kọ̀ǹsídà rẹ̀ sí wípé ó ti divorce ìyàwó ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó túmọ̀ sí pé kò lè gba ìyàwó ń padà mọ́ béèrè tí wọ́n béèrè nìyẹn bóyá kí béèrè yẹn ó lè yé tó túmọ̀ sí pé ẹni tó béèrè béèrè àwọn ìmọ̀ kan ti wà lọ́dọ̀ wọn nípa ọ̀rọ̀ kíkọ obìnrin lẹ̀ torí pé nínú Islam mùsùlùmí ìsáré sọ fún ìyàwó ẹgbẹ́ ya kẹ́rù rẹ máa lọ lé bàbá rẹ mo ti kọ̀ ọ́ lẹ̀ nínú àwọn àwa ọ̀dájú àtà ìbẹ̀rù ọlọ́run tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin pàápàá tá a tọ́ra àwọn tó ń pàpè mára ẹ̀sìn àbápè mára súnà tẹlomi ọkẹ ìbóyá wàhálà kan ṣẹlẹ̀ láàrin ohun tí àwọn yàgò ti divorce náà kẹrù rẹ máa lọ lé bàbá rẹ mùsùlùmí máa ṣe báwọn ìtọ́wà náà lànà síláàmù ni pé tí ọkùnrin àtobìnrin tó bá di pé ọ̀rọ̀ wọn ò yíra wọn gbogbo ògbìyànjú láti yanjú ẹ̀ gbogbo fábọ́ àfo hakama minali wà hakama minali ha fámìlì ọkọ fámìlì ìyàwó ti dá sí àìmọye àwọn mùsùlùmí lọ dá sí so kálukú wọn sá ti conclude pé mi ì ṣe mọ́ àbọ́kọ ló tiẹ̀ pinnu pé mi ì fẹ́ ọmọ èmi náà mo ní mo fẹ́ fi oúnjẹ òní mi ì fi ọmọ máa lọ lé yín ní tíṣẹ̀rí àfẹ́ ni pé àsìkò tóbìnrin yẹn mọ́ra tí ò sí nínú nǹkan oṣù àá sọ fún pé mo mí ni o antitolic ìrí obìnrin you are divorced mo kọ̀ ọ́ lẹ́mí ìfẹ́ ọmọ àásọ gbólóhùn yẹn lẹ́ẹ̀kan lásìkò tí ọmọ ṣe nǹkan oṣù lọ́wọ́ sùtá a bá ti wí bẹ́ẹ̀ tọ́jẹ́ pé lóòótọ́ la mìíní ẹ̀ yọ̀ọ́ wàá ṣe nǹkan oṣù kínní a gbọ́dọ̀ sọmọ kò gbọ́dọ̀ sí sexual intercourse kankan láàrin àwa àti ẹ̀ a sì máa fún lóúnjẹ tó bá síkì a ṣètò àlàáfíà fún un tó bá bọ́ sásìkò tó yẹ kára sọ fún ara sọ fún so tó bá ṣe nǹkan oṣù kìnìún tá a mọ́ ó túmọ̀ sí pé lóòótọ́ a fẹ́ kọ́ lẹ́nu a tún sọ bẹ́ẹ̀ pé antitolic irú obìnrin mo mí ní ẹni sẹ́yìn ìfẹ́ ọmọ yóò tún nǹkan oṣù kejì ègé kankan láàrin wa sọ pé tó tún antitolic so tába ti lé wẹ́lẹ̀ kẹta báwọn tó fi já sí wípé àsùnmọ́ tó o ti di tọ̀lá kùnbáyìn ó túmọ̀ sí pẹ̀rú obìnrin yẹn so a lè fẹ́ padà títí yóò fi lọ fẹ́ ọkùnrin míì tọkùnrin yẹn ó dẹ̀ sùn mọ́ tó bá wa kọra wọn lẹ́wọ̀ àtúnlẹ́fẹ́ padà so tó bá ti pé ní Islam táwa fẹ́ kọ obìnrin àìsàn sọ pé mọ̀kọ̀mọ̀kọ̀mọ̀kọ̀ yá máa kẹ́rù ẹ̀ máa lọ ẹ̀ẹ̀kan àwí ẹ̀kíní. yóò ṣe nǹkan oṣù àwẹ̀ kejì yóò ṣe nǹkan oṣù àwẹ̀ kẹta ìgbà yẹn la tó kọ̀ àwọn àáfàá dẹ̀jẹ̀ wa pé wà ń àfẹ́ kọjá sí wípé ká sọ ètò ìwọ̀ ẹbí obìnrin tọ́já sí wípé afẹ́ emotion ni àbí wrong information lódodo wa so kọ́mọ̀ àjáde pé wàtáwa náà sọ bẹ́ẹ̀ tó lọ la ń regret àárín yóò nǹkan oṣù kínní ìkejì tóun náà bá ṣe làákàyè ó lè bẹ̀bẹ̀ ó lè gbọ́n tá à ń sọ fún àwọn ẹbí ẹ̀ lè dá sí kọ́rọ̀ wa padà nítumọ̀ kó tó dáa ju bó ṣe wà lọ tábà tí asáré kan ogun ẹ̀ girigiri pé mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ tó lọ tán ẹbí wo lọ fẹ́ dá sí mọ́ so a lè padà mọ́ di solution ó túwọ̀ sí pé tí ó máa ṣẹlẹ̀ ní ẹbí mùsùlùmí ìbàjẹ́ ni ó máa ṣẹlẹ̀ ọlọ́run sì rí láyọ̀ ìbòlè fasad kò fẹ́ bàjẹ́ ṣùgbọ́n aláfààní lànà sunnah ẹ̀ẹ̀mẹ́ta la máa ń kọ obìn kìí ṣèjókòó ẹyọ kan ìjókòó ọ̀tọ̀ọ̀tọ̀ so ìbéèrè tá a bá wọn béèrè ni pé ẹnìkan wá rè ìjókòó tán ní ká fi sí ẹ̀ẹ̀mẹ́ta ká sọ ẹlẹ́ẹ̀kínní kó ṣe nǹkan oṣù ká má sọ mọ́ ká sọ kejì náà nígbà tí ò ṣe nǹkan oṣù lọ́wọ́ kó tó ṣe nǹkan oṣù ká má sọ mọ́ ká tó wí kẹta kẹ́nìkan wá níjókòó kan pé ìwọ obìnrin mọ́kọ̀ọ́lẹ̀ o mọ́kọ̀ọ́lẹ̀ mọ́kọ̀ọ́lẹ̀ ìyẹn ò kì í ṣe ìlànà súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tọ́láàkù bídà tọ́láàkù àdàdálẹ̀ ni mùsùlùmí è ṣe bẹ́ẹ̀ àáfàá mi tẹ́ nìkan bá wa sọ bẹ́ẹ̀ sáà wá máa kà kún èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ dó mọ́sálà àkìláfíyà ni ẹnu àwọn àáfàá pín sí bíi méjì lórí ẹ̀ ó nínú àwọn onímọ̀ tán ní tọkùnrin kan bá sọ bẹ́ẹ̀ pé ìwọ ìyàwó mi ìmọ̀kànlẹ̀ mọ́kànlẹ̀ mọ́kànlẹ̀ wọn ló túmọ̀ sí pé ìyàwó yẹn kò lè padà sọ̀dọ̀ rẹ̀ bó ti di tọ̀lá kù bá in sòrọ̀jẹ̀ ilé ìtọ́jẹ́pá akọ́ńṣe yẹn ó lè padà lódiwọ̀n ìgbà tọ́rọ̀ wa bá ti yéra wa àbáwa la súnmọ́ tá a bá ti lè súnmọ́ tọ̀ láti ti bàjẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ padà yanjú so ó ti di rọ̀jì ó lè padà sọ́dọ̀ wa nu ẹnìkan wá fẹ́ sọ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ́ẹ̀kan náà èyí tọ́pọ̀lọpọ̀ onímọ̀ sọ sálàfánù wà kálàfánù nínú àwọn tó ti lọ àtàwọn àfáà tí ń lọ sẹ̀mí ayé lọ́wọ́ òun ni wípé irú tọ̀láàkì òun o ẹyọ kan náà ni ìbá àwi ní one million times kó ní mo kọ́ lẹ́sẹ̀ àní mo kọ́ mo ti kọ́ sẹ́ mo ti kọ́ lọ́ba sọ di wákà ní makọ́ mo kọ́ sẹ́ àní mo ti kọ́ ọ̀ndà wákà ní ẹyọ kan náà làákà kọ́ àáfàá nìyẹn lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti lọ àáfàá Abubakar Siddiq ìdí táwọn náà dúró sí nìyẹn àáfà wa Umar ibn al-Khattab orí ẹ̀ náà wà àáfà wa Ali ibn Abi Talib àáfà wa ibn Mas'ud àáfà wa ibn Abbas àáfà wa Zubair ibn al-Awwam àáfà wa Abdurrahman ibn Auf àtàìmọye ké lórí àwọn àwọn tàbí bí àáfà wa Tawus bí àáfà wa Atọ bí àáfà wa Jabir ibn Yazid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tán dúró sí tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ dúró sí ni pé ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ lè wí mẹ́ta tán ní á wí ní different sittings ní different times àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ìjókòó ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ti ní lọ́wọ́ àwí ìjókòó kan àwọn àáfàá ní àní kàkún kò ní sí eighty báàrù fún ìyẹn ní ń tó rinlẹ̀ lọ́dọ̀ wa kí wàá lẹ́rìí táwọn àáfàá àtàsọ bẹ́ẹ̀ lò wọ́n ní tó fa kìláàfù gan lórí ọ̀rọ̀ yẹn bóyá ṣe sí alàkàlífà tó sáání ìṣesí àfàmọ́bùnà kàtọ́ táwọn èèyàn farabalẹ̀ gbòye ni ló fẹ́ fàyà pa ẹnu. E súnà lórí kákọ obìnrin òun ni kọjá sí wípé ìjókòó ọ̀tọ̀ọ̀tọ̀ ni àáfàá níta bá lọ wo àdìsí tí wọn wà mùsùlùmí bá wa àdìsí abdullahi ibn abbas tọ́dí aláàánì ó ní káànà tọ́lák aláàdì rasulillah sallallahu alayhi wa sallam wa abibakri wa sanatain min khilafati umar tọ́lák salas wáhida àfọwọ́ ibn abbas ó ní à ń kọ obìnrin lẹ̀ lójú ayé ànàbíyà sallam àtọ́jú ayé Abubakar àtọ́dún méjì àkọ́kọ́ nígbà tá a fa Umaru tí wọ́n jẹ khalifa òun ni pé tọ́ba lòun kọ obìnrin lẹ́ẹ̀mẹ́ta mọ́kọ mọ́kọ mọ́kọ ẹyọ kan náà ni wọ́n kà kún ó ní ìyẹn ni táwọn ọmọ lójú ayé ànàbí àṣàlá àtàyé Abubakar àtọ́dún méjì àkọ́kọ́ nínú khalifa khilafa àfàwà Umaru ọmọ Khattab kí ló wáá fa tó ṣe change díẹ̀ àáfàá ni tó fa ni wípé lẹ́yìn ọdún méjì tá a fa àwa Umaru ọmọ Khattab kọ́lọ́n kó bá níyọnu sí wọn tí wọ́n jẹ khalifa sẹ́mi pé oríṣiríṣi fatihu ti ṣẹlẹ̀ àwọn futuhat àwọn èèyàn ti wọnú Islam so àádẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń pọ̀ sí láàmú ráwọn aláìmọ̀ kan àtàwọn tí ò farabalẹ̀ fún mọ́ bírú ẹ̀ náà ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa àwa ara àwọn èèyàn tọ́já sí wípé wọ́n wá ń kánjú ìtọ́lọ́run nìkan fi fẹ́ẹ̀ mẹ́ta wọ́n wá ń fi fẹ́ẹ̀ kan ìyẹn ló wá fà wọ́n ní fàkọ́ọ̀là Umar ìgbà táwọn afáwà Umar wá rí táwọn èèyàn ò farabalẹ̀ mọ́ ó ní iná náà sà kò dì stájà ló ń fi amúrin kánátìlà ó ń fi ihò náà tì ó lẹ̀ wà ẹ̀ráwọ̀ èèyàn ni wọ́n mọ̀ nǹkan jù ìtọ́lọ̀ ń fẹ́ kán fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe tọ́fẹ́ kán fẹ̀sọ̀ yẹn jú ẹ̀ torí pé tọ̀lá kìí ṣe búrẹ́dì àǹtì ìtó nídìí kéèyàn dáadáa ni tí èèbá ṣègbà tí ọ̀bà sí solúṣàn kankan mọ́ ló tó kan divorce àwọn èèyàn máa ń kan ju tó yẹ kan fi ara balẹ̀ ó ní bá rí bẹ́ẹ̀ fàlàó àmùdọ̀ iná wà lẹ́yìn ṣé ẹ rí báwọn èèyàn ṣe ń ṣe balabala tí wọ́n ń ṣe gànràngànrà tára wọn ò balẹ̀ ní tí wọ́n ń sọ lẹ́nu pé mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ tá a bẹ́ẹ̀ lè mú iṣẹ́ fún wọn tá a kà fún wọn eh, wọ́n mọ̀ pé ọ̀rọ̀ run o wọ́n ní kílàfà ọmọrù wa ṣe fa àmùdọ̀ wà lẹ́yìn ẹ̀ ó wá di tí wọ́n mú ṣẹlẹ̀ wọn lórí tá a bá gbọ́n tó ṣẹlẹ̀ yé àwọn àáfàá ní tagayuri fatiwa bí tagayuri zaman walahal ìtó jẹ́ ká fa àwa Umaru bọ́rọ̀ kàtọ́ bò ó ṣe bẹ́ẹ̀ ó fi ń ṣe ẹ̀kọ́ ọ̀bù fáwọn èèyàn ni ẹjẹ́ àgbọ̀yé dáadáa ẹ̀rí pé nítorí bẹ́ẹ̀ láyé khalifa Umaru bọ́rọ̀ kàtọ́ bò irú ẹ̀ lọ́rọ̀ ọtí mọ́mọ́ ayé Umaru ẹ̀ ń bá ayé àlùbí àṣàlẹ̀ ń bá mo ti ẹ̀gbà fọ́ọ̀tì ni ìgbà táwọn èèyàn ọ̀gbọ́ràn láyé umaru bọ́nà kàtọ́ tó di pé máa mutí máa mutí máa mutí umaru sọ̀dẹ̀gba eighty ìyẹn la ṣe rí nínú àwọn onímọ̀ tán ní wípé even téèyàn bá sọ pé mo kọ̀ lẹ́ẹ̀ náà mo kọ̀ obìnrin lẹ́ẹ̀mẹ́ta wọn láàkà kan wọ́n ní pé torí umaru náà ṣe bẹ́ẹ̀ bánàbí dẹni àlékún bíi sunnati wọ́n sunnati khulafa rashidin pé ẹ tẹ̀lé súnà àti súnà àwọn àròlé mẹ́ta jẹ́mọ́ àríkìtà àbágbọ̀ yàáfà àwọn ọmọ ọdún méjì àkọ́kọ́ nínú sẹ̀mí ayé ẹ̀ náà tẹ́ńbà kọ obìnrin lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀kan náà ń kà kún ìgbọ̀n wá di páwọn èèyàn ìstáàjàlù tẹ́ ẹ bá ti wo bí umaru kan ṣe sọ àfàwọ̀ umaru ní pé iná náà sà kọ̀dí ìstáàjàlù fi amúrin kánátìlà òun fi ìhùnàtì ẹ wà àwọn èèyàn bá ṣe ń kanjú wọn ò tiẹ̀ fẹ́ yọ ọmọlúwàbí mọ́ wọn ò láàánú lójú mọ́kọ̀ wọn sọ làáfàá wa umaru ìlò se mú wá fún wọn a rí i pé súnà tó ti wà ńlẹ̀ tí gbogbo àwọn sàábé tí wọ́n ti gbọ́ yé òun náà ni wípé kí ni o tọ̀láàkù mẹ́ta ẹyọ kan ni kódà ìmáàmù wa ahmad bono anba lọ́lọ́mọba ni kẹwọn nínú àdí ibn abbas náà lọ́gbẹ́lẹ́ iná wa wọ́n ní pé tọ́lá kọ̀ rukana bono abdiyezid ìkan nínú àwọn sàábé tí ń jẹ́ rukana ọmọ abdiyezid wọ́n ní tọ́lá kọ̀ àtàwọn ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ salasan sí majlisin wahid ọkọ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta níjókòó kan fahazina aleya hazana shadida ń bọ̀ wá di pójú ẹ̀ wálẹ̀ tán wọ́n wá banújẹ́ gan ní ìbànújẹ́ tó le koko pé ah wàláyé o kí ni tó wá ṣẹlẹ̀ òun ni fún àwọn èèyàn wá lọ bá wa kini ni nǹkan tó wá ń sọ fún ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó ń ṣàlàyé fún ànábì nínú ètò ṣẹlẹ̀ yẹn ó ní èrè òjíṣẹ́ ọlọ́run èrè òjíṣẹ́ ọlọ́run ó wá rí nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti kọ̀yàwó mi ẹ̀ẹ̀mẹ́ta mo sì kọ̀ ní ìjókòó kan ànábì wa bí fasa'ala wa sallam kaifa talaqtaha ànábì wa ń bí pé ìrẹ́ kan ní ìjókòó mẹ́ta ẹ̀ẹ̀kan náà bàbá kọ́ lẹ́ẹ̀mẹ́ta fàkọ́ọ́là fi májìlísẹ̀ wáhid ànábìlísẹ̀ ní ìjókòó kan náà kọ́ọ̀là náà mo níbẹ̀ ní ìjókòó kan ní kọ́ọ̀là fa innama tilka wáhidà fa innama tilka wáhidà àdìsí náà ti yanjú ẹ̀ ànábì ní gbogbo ẹ̀mẹ́ta tó wí o wí sápò ara rẹ̀ ẹ̀ẹ̀kan náà làákà kún farujẹ́à dáyàwó rẹ̀ padà o ìṣe ìtìtọ́rẹ́ kọ́ bá sì wọ̀ kọ́ fẹ́ nígbà táwọn ẹbí sọ pé <laughs> ẹ̀ẹ̀mẹ́ta tó ọkọ̀ ń wo ẹ̀ẹ̀kan náà ni ẹ̀ẹ́dì pàdé ìsìnmọ́ muhammadu ti clear rẹ̀ gbogbo ẹ̀ńtọ́ sàdé lọ́kọ̀yàwó ẹlẹ́ẹ̀mẹ́ta ìtòwí lẹ́ẹ̀kan ànábì ni tó bá sì wọ̀ láti fẹ́ dá padà gbogbo ẹ̀mẹ́ta tó wíhun ẹ̀ẹ̀kan náà ni farọ ọjà àhá ó sì dáyàwó ẹ̀ padà sotori náà ni wípé ìtòrinlẹ̀ lọ́dọ̀ àwọn jùmùúrù sálàf wàlàkálàf òun náà ni pé ẹ̀ ń bá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀kan láàkàkùn tó láyé àfa àwa Umaru nígbà tó di páwọn èèyàn wọn ń kánjú wọn farabalẹ̀ ni tó bá wá ṣẹlẹ̀ náà pa ní sharia court tádájọ́ bẹ̀ bá rí wípé ó wo bí ọ̀rọ̀ ṣe lọ lọ́wọ́ á rí i pé ọkùnrin eléyìí mùsùlùmí eléyìí eléyìí ẹranko ni kìí sọmọlúwa irú rẹ̀ kọ́ yẹ kọ́ ọ̀fẹ́ omi ẹ̀ẹ́mẹ́ta tó wíwá kà fún ẹjọ́ obìnrin yẹn ọmọ lọ tádájọ́ sẹ̀rí àbá rí bẹ́ẹ̀ ládájọ́ tàbí kéèso ń fẹ́nu onímọ̀ ni bọ́ọ̀lù ń fẹ́ àkàkún ṣùgbọ́n tó jẹ́ súnà nàbí àsàlám látàyẹ tẹ́ ẹ dáyé umaru tẹ́ ẹ dáyé abubakari òun ni pẹ́ ń bá lòun kọ́yàwó òun lẹ́ẹ̀mẹ́ta níjókòó kan ẹ̀ẹ̀kan láàkàkún yóò obìnrin yẹn ó ṣe nǹkan oṣù yóò wà nílé ẹ̀ yóò máa jẹun sí lọ́rùn yóò tún wí mi yóò tún ṣe nǹkan oṣù yóò tún wí mi torí náà ni pé káàtẹ̀ lára nàbí àsàlám kádẹ̀ẹ́dì pé obìnrin yẹn ṣe ń táàkẹ̀ máa tírìtì wọn bí ẹranko mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ máa lọ so ó lè jẹ́ kóbìnrin mi gan ó ní hypertension tí ó dákú yóò jẹ́ káwọn ẹbí kan rí sí pé ṣébí Islam sì ni a máa kọ obìnrin yẹn a wà fún ẹ̀sìn tó mú ìlànà tó dáa wá lóko tí èṣe tiẹ̀ torí náà ó nídìí ìfarabalẹ̀ nítorínlẹ̀ inú ọ̀rọ̀ àwọn onímọ̀ látàyé ànábì sallallahu alaihi wasallam ni pé ẹ̀ẹ̀kan náà ẹyọ kan láàkà mẹ́tẹ̀ẹ̀ta nǹkan tó bá ti já pé ìjókòó kan lèèyàn ti wí tí èsì pé ti ṣe nǹkan oṣù kan tó wí mi gẹ́gẹ́ bí àdìsí ibn Abbas tó wà náà mọ́sánàdì mọ́mọ́ wàlláhùn náà.